alhamdulillah ọpẹ́ fún ọlọ́wọ́ bá wa alladhi yatawakkalu alayhi limutawakkilun ọba tó jẹ́ pé òun nìkan náà ni àwọn olùgbàgbọ́ òdodo máa ń gbára lé ni wọ́n máa ń fọkàn tẹ̀ òye fọkàn tẹ̀ nǹkan míì lẹ́yìn ọlọ́run ọ̀gbà nǹkan míì gbọ́ lẹ́yìn ọlọ́run ọlọ́run ọba yìí ọ̀nà lọ́ba tá a dúpẹ́ fún ọba tó fà wá sínú àwọn alùsùnà tí ò ní kankan tí ma ń so mọ́dí tí ma ń so mọ́ra tí ma ń fi sábẹ́ pílò adúpẹ́ fún ọlọ́run ọba náà wasalaatu wasalaamu ala sayyidina muhammadin àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run ọba òjíṣẹ́ ọlọ́run anábíwá muhammad wa ala alihi wa sahabihi ajma'in kọba àwọn ará alẹ́ rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ ẹ̀yọ́ ọ̀rọ̀ kan tó dàrú nílẹ̀ yorùbá tí ó sì yẹ kó dàrú mọ́ wa lọ́wọ́ pàtàkì jùlọ àwọn àtàjẹ́ mùsùlùmí òdodo tá a gbà fàfọ́lọ́ lóbùsùn halqati wal khayfi wal ká máa so ká mọ́wọ́ ká máa so ń mara ká máa so ká máa so ìkarahun ìkarahun gbìn ká máa so mara àbí ká máa fi kọ́lé ká máa wá di oògùn àbí ká máa di tíra ká máa di oògùn ká wá sọ di nǹkan tí a máa fi sora àbí ká máa di tíra aya Quran ni àwa hàn àwa di àwa fi ń sára kí làgbóyè ìsìláàmù lérí ẹ̀ ètò wa yìí fíkẹ́ hòtẹ́ẹ̀lì lè ní fi sẹ̀sìn ìtaàbà pè lẹ́sìn fáwọn èèyàn ààrẹ rí fún ṣẹwà rẹ̀ rí yẹn a wà gbọ́yé bá nábì sí gbọ́yé àtàwọn sàhábà nítorí pé bẹ́ẹ̀ bá ń sẹ̀sìn tí ò gbọ́yé wọ́n ra wọ́n ra lèyàn máa ṣe kàtìkàtì lèyàn máa wí alimuslimu mùsùlùmí òdodo tó gbà islam láàyè tòrókù náà sàwò sódà kò ní fi rẹ̀ ẹlẹ̀ lásán o láyè ṣe gbìyànjú nípa ọ̀rọ̀ alámàrí ayé rẹ̀ yóò tó rí ó fi máa tẹ̀ lọ́wọ́ yóò sì máa ṣègbìyànjú bí pa aburú ayé àtàwọn tí wọ́n ń saburú sí ní ká yàtà awọ́ tó bẹ̀rọ̀ bí i ọlọ́wọ́n bá rẹ̀ alánìkan ni wọ́n máa fi sọ̀ra michelle is níbi aburú àwọn ẹ̀dẹ́ èèyàn torí àwọn èèyàn wọ́n láburú lọ́wọ́ tá fi ṣe èèyàn wọ̀lìjín yọ́ mọ̀ fọlọ́n nìkan sọ́ra níbi aburú àwọn àlìjànú tọ́lá àwọn àlejànú ń bẹ tí wọ́n ní aburú tán fi sèyàn wọlé àwa yóò máa fi ọlọ́wọ́n bá lánìkan sọ́ra níbi aburú àwọn kòkòrò olóró àtàwọn ẹ̀dá míì tí wọ́n jẹ́ àwọn ẹranko tí wọ́n ń faburú sèyàn. kí ló dé tọ́jẹ́ pé ọlọ́wọ́n bá lánìkan ní ọ̀sàdì kí ló dé tọ́jẹ́ pé ọlọ́wọ́n bá lánìkan ní òpè kí ló dé tọ́jẹ́ pé ọlọ́wọ́n bá lánìkan ní mọ̀ fi sọ́ra nítorí pé ó yìí nìkan abada kò ní kú ọlọ́run ò ní kú gbogbo nǹkan míì tó bá fi ń sọ̀ra yóò padà kú kọ́ọ̀dìrún nítorí pé ọlọ́run bá nìkan náà lọ́ba alágbára gbogbo tó kù lẹ́yìn ọlọ́run ọ̀lẹ ni kò wá ní dáa kọ́ máa fi nǹkan ọ̀lẹ kọ́ máa fi sọ̀ra kẹ́mẹ̀rọ wa balẹ̀ lérí ẹ̀ wọ́n wà àsìbòhó lẹ́yìn náà ọlọ́run nìkan wà á tó olùgbàgbọ́ òdòdó tá a sọ yìí ọlọ́run nìkan ó tó tó bá ti ṣàdúà tó tẹ́wọ́ àdúà nìkan ti tó o ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ọlọ́run jó yọ wa nínú al-Qur'an al-Karim wípé ẹni tí ń fa orí wa àti ẹni tí ń dáàbò bò yàn níbi aburú ayé òun nìkan náà ni a'udhu billahi minash shaitani rajim ọlọ́run bá ní kul afara'aytum ma tad'una min dunillah ọlọ́run bá ní eré ànábì bá mi sọ fún wọn bá sọ fún àwọn tí ọ̀rọ̀ òye wípé afara'aytum ma tad'una min dunillah sẹ́yìn orí náà ni ẹ wá ń lọ lè ké gbàmígbàmí sọ́dọ̀ àwọn tí ì sọ́lọ̀ sọ̀rọ̀ àti ọ̀pẹ ọlọ́run ọba ọ̀dádó gbogbo tó kù tọ́lọ̀ ń dání ọlọ́run ọba ní sọ fún wọn pé sùn orí náà ni in ara dání Allahu bidurri sọ fún wọn pé tí ọlọ́run ọba aláàtọ́ bá fẹ́ fara ni mí tó fẹ́ fàbùrú ṣe mí alẹ́hùn náà káṣífà tó dúró rèé ìjẹ́ gbogbo àwọn nǹkan táwọn èèyàn máa lọ lè sábà yìí tá máa fi ń rọra yìí tá máa fi ń sọ́ra yìí tá fi ń sóra yìí ìjẹ́ wọn lè mú aburú náà kú tọ́lọ̀bá ṣetán láti fàburú kààyàn aw aradani birahma àbí gbogbo àwọn nǹkan yìí táwọn èèyàn kó jẹ tí wọ́n ń bùlá tí wọ́n fi ń sọ́ra yìí tí wọ́n rì mọ́lẹ̀ tán fi ń kọ́ra yìí ṣé wọ́n lè ṣe oore fún mi ṣé wọ́n lè fún mi lọ́kàn nínú àwọn ìdẹ̀rẹ̀ ọlọ́run aw aradani birahma àbí tí ọlọ́run bá aláà tó bá fẹ́ kẹ́mi tó fẹ́ sàánú mi pẹ̀lú ọ̀kan nínú àwọn ìdẹ̀ra ẹ̀ tó fẹ́ sínà fún mi alẹ́hùnà mọ́mùsíkàtò rahmati ọlọ́run bá ní ìjẹ́ kan bẹ nínú gbogbo àwọn nǹkan táwọn èèyàn máa ń lọ lè tójú bọ̀ táwọn èèyàn fi ń sọ́ra táwọn èèyàn fi ń bùjẹ táwọn èèyàn ń bù mu táwọn èèyàn fi ń sọ́ra táwọn èèyàn ń dè mára ìjẹ́ àwọn nǹkan yìí ṣé wọ́n lè ní kí orin náà má tẹ̀mí lọ́wọ́ kúlì ẹ̀yà nábì sọ fún wọn yìí pé àṣìbíyà lọ́la Allah nìkan ò ti àṣìbíyà Allah Allah nìkan ò ti tó àfáàsán bó báyìí aya Qur'an nìkan fún èmi ọ̀bọ̀ sọ̀rọ̀ kọ́lá sí ewu kúl ìrí anábì sọ fún wọn yí pé àṣìbíyà Allah Allah nìkan ti mi lẹ́ni tí ìmọ̀ retí oore lọ́dọ̀ rẹ̀ lẹ́ni tí ìmọ̀ fi ń sora àtàbúrò fi ní sèmi àní yatawakkalu li mutawakkilun gbogbo ẹni tí ó bá gbára lé ọlọ́run ọba tí ó fẹ́ tara rẹ̀ tí ọ̀fẹ́ bọ́ sọ́wọ́ tí ọ̀fẹ́ bọ́ sọ́wọ́ èso wà lè jẹun alẹ́ ìyàtàwọ̀ kalu kọ́yà tètè gbára lé ọlọ́run ọba lánìkan wò sọ́ọ̀tù zomar quran thirty nine aya thirty eight lọ́lọ́run ti ń sọ fún wa yìí pé alánìkan ti tó ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn wa níta ń sọ nílẹ̀ yorùbá gbogbo àwọn àfáà sunna tá ń pèpè òun náà ni pé a dá yín padà kúrò lọ́wọ́ èṣù afẹ́ dá yín padà sọ́dọ̀ ọlọ́ afẹ́ yọ yín kù lọ́wọ́ àṣetáni ìbílísù àtàwọn ọmọ rẹ̀ àtàwọn òjíṣẹ́ tó wà lérí ilẹ̀ ṣàyátínú jinni ins afẹ́ yọ yín kù lọ́wọ́ wọn afẹ́ dá yín padà sọ́dọ̀ lọ àwọn òfẹ́ kẹfìn kankan rọra àfẹ́ kẹfìn kankan sọ́ra àfẹ́ kẹfìn kankan sábẹ́ pílò yín láti fi kọ́ àbí mọ́lẹ̀ àbí kẹsùn kankan má di àbí kẹsùn kankan má pa afẹ́ dá yín padà sọ́dọ̀ Allah afẹ́ já yín kù lọ́wọ́ àṣetáni àtàwọn ọmọ ìyá ẹ̀ ni wàhálà wa fi pọ̀ yí pé Allah nìkan Allah nìkan Allah nìkan bẹ́ẹ̀ nìkan bá tó wá ń sọ fún yín pé lẹ́yìn Allah kìíní kan tó ń bẹ̀ onítọ̀hún ọmọlẹ́yìn ṣetán ọlọ́run bá ní wa tawakkal ala al-hayy alladhi la yamutu ọlọ́run bá ní rí ànábì gbára lé aláàyè tọ́jú pé òun nìkan ni òun ní kú suratul Furqan Qur'an twenty five aya fifty eight láàfin máa sọ ibi àti rí ntanka tàǹkà ṣẹ́rítìrà tí èyí bá ti fẹ́ káwọn èèyàn kí wọ́n máa ṣàǹfààní bẹ́ẹ̀ ọ máa sọ ibi tó wà ọwá sítìrà kan a lè tẹ̀lé lẹ́yìn al-Qur'an al-Karim àti Muhammad sallallahu wa muslimu biladi yorùbá ilẹ̀ yorùbá ti wà yìí àwọn tá a wà ń bẹ̀ yí wa a sì tún ẹlòmí ìsọdún àjọbọmọ́ ẹlòmí ìsọdún àdàbọmọ́ àmọ́ sòòsà kọ̀mà látara gbogbo àwọn òòkà tí ibi sọ́wọ́ èmi ò tún ní òòkà àdídọ́lá nàbí òòkà àdídọ́lá nàbí òòkà ẹ̀bọ ni wọ́n ń pè bẹ́ẹ̀ lẹ́yìn náà ara wọn tí wọ́n máa so okùn mọ́wọ́ wọ́n máa di tíra wọ́n máa di tíra wọ̀lúwádà ara wọn èèyàn tó jẹ́ pé wọ́n máa so àwọn owó ẹyọ àtàwọn ìkarahun gbìn tí wọ́n máa rí nínú odò yẹn wọ́n máa so mara ara àwọn míì tọ́jẹ́ pé ìfàtàhà màálù làwọn ó gbé sí àbáwọlé àwọn míì àdó ni wọ́n so kọ́ èyí tí wọ́n fi sí àbáwọlé ká wọn inú ilé wọn ìyẹn ó tóbi ju èyí tí wọ́n fi sínú lẹ́kùn ti yàrá lọ gbogbo ẹ̀ náà orí ibú ni wọ́n ń pè bẹ́ẹ̀ kọ́lọ́mọ́jà bá wọn sí gbogbo ẹni tó bá ti ní ilé kó lè jà kú bọ́ọ̀ bá jà kú ọlọ́run ó yọ ọ́ kó nú àwọn ọ̀rẹ́ rẹ̀ nítorí pé nǹkan kan ló fẹ́ kó ṣe fún ọ tó fi gbé e kọ́ nítorí fẹ́ kó ṣe ni kò lè ṣe ọlọ́run nìkan ló lè ṣe nílẹ̀ yorùbá èyí táwọn wà tá ń gbé yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n máa sùn kámára wọ́n máa sùn kámámátò wọ́n máa sùn má sọ́ọ̀bù wọ́n máa sùn má ọrùn àwọn ọmọ kéékèèké wọ́n ní kánlẹ́bà tètè hun yín kánlẹ́bà tètè hu eyín ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n máa sùn má àwọn ẹran tí wọ́n ń sìn tí wọ́n fẹ́ kí ojú burúkú wọ̀ afáwa Uzaifa radiyallahu anhu ọlọ́mọ ayọ́nu sí nínú àwọn sàábà nàbì ra'a rajulan fi yadihi khaytun ó rí arákùnrin kan ó wá rí tó lọ òwú kan mọ́wọ́ nígbà tí yẹn bá so tíra mara minal humma ó nítorí pé àjàkálẹ̀ àrùn kan bẹ kọ́mọba àdọ́dọ̀ ọ̀hún faqata'ahu afáwa Uzaifa ló bá fà á lọ́wọ́ rẹ̀ ó fà á ló bá já kó lọ́wọ́ ẹ̀ wọ́tàlá afọwọ́ òzèfà wa ń sọ pé wa ma yu'minu aktharuhum billah illa wa hum mushriku ó ní ọlọ́run ọba ti sọ ní Qur'an ìpè ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lérí ilẹ̀ ọlọ́run wọ́n máa láwọn gbọ́lọ́ngbọ́ náà ni wọ́n sì tún máa ṣe bọ̀rìṣà wọ́n láwọn gbọ́lọ́ngbọ́ wọ́n ní olùgbàgbọ́ òdodo làwọn àwọn lọ àwọn lọ àwọn ń kírun wọ́n sì tún máa ṣe bọ̀rìṣà ẹni yìí mùsùlùmí ni ó tó ń so nǹkan kan mọ́wọ́ àbá òdèfà ó di akó lọ́wọ́ ẹ̀ ipe à ìgbàgbọ́ rẹ̀ ò tí ì pé ó dìgbà tó bá gbára lé ọlọ́run kọ́lọ́run bá ní ìjẹ́ káàárẹ̀ ó ṣe yàn ọ wà bẹ ọlọ́run kọ́lọ́run sọ níbi àbúrú àárẹ̀ náà òfin ní kọlù ọ́ sọ́tù Yusuf Quran twelve aya one oh six lọ́lọ́run ti ń sọ pé ọ̀pọ̀ ti àwọn èèyàn wọ́n máa gba àwọn gbọ́ lọ́n gbọ́ síbẹ̀síbẹ̀ náà wọ́n sì máa ṣe bọ̀rìṣà àfáwà Imran ibn Hussein nínú àwọn sàhábà níbiwa Muhammad kọlọmbà yọnu sí anna nabiyya sallallahu alaihi wasallam ra'a rajulan fi yadihi halqa ọlá nabi jọ kan nabi náà tún rí arákùnrin kan ọwá so nǹkan mọ́wọ́ kí ló sọ mọ́wọ́ yìí ó so halqa òòka tó jẹ́ pé àṣẹ látara àwọn irin anabi ni ma haza anabi ni kí lè yí tuntun wá fi sọ́wọ́ yìí qala min al-wahina ó nítorí àrùn wáhínà ni kọ́mọ́ bá bá òun kọ́mọ́ bá dọ́dọ̀ òun anabi ni nza aha anabi ni yọ yọ yọ kó fàyín náà hálà tẹ̀sí dùkà ilá wàhánà òkà tó wà lọ́wọ́ rẹ̀ hùn kò ní sàlékùn kankan fún ọbẹ̀ ìbá jẹ́ pé yóò tún ṣe àlékùn payà ni ẹ̀mí rẹ̀ ò ní balẹ̀ níbo ti fi kankan sọ́wọ́ ọlọ́run ló yẹ kó sádọ̀ lọ́dọ̀ rẹ̀ kó yẹ kó sálọ di irin láàfin sọ pé òkà jíjọ láǹlábì náà ẹ̀bọ ni ìwà àtàwọn tí wọ́n ń sin Ògún kò sí yàtọ̀ láàrin yín àwọn fẹ̀mí sí irin ńláńlá wọ́n fẹ̀mí sí irin kékeré tó so mọ́wọ́ irin náà ni irin ń jẹ́ òòsàn náà gbogbo ẹ̀ anábì nífa ìnáka aláwòmúta anábì ní tó so mọ́wọ́ yìí òka tó fi sọ́wọ́ yìí tó bá ilé kú pẹ̀lú ẹ̀ wọ́yà alẹ́yìk tó sì wà lọ́wọ́ rẹ̀ tó gbàgbọ́ tó wá kú pẹ̀lú ẹ̀ má àfàlàtà àbàdà òjèrè láyé òjèrè lọ́rùn òkúkú rẹ̀ o kọ́lọ́mọ́sá ìsànú wa anábì sallallahu alaihi wasallam anábì ní má àfàlàtà àbàdà ànábì ní láyé táyé fi parẹ́ òun rí dáadáa níbi tó ń ṣe yẹn òun ní jèrè bọ́ bẹ́ẹ̀ rọwáwọ́ ahmed ari hadithi nínú musnad imam ahmed ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ìtàǹgbọ́yé òun náà ni pé mùsùlùmí máa ń bọ́ lọ́n dúró ni nínú ilé rẹ̀ ọlọ́nìkan ló bá dúró níta rẹ̀ ọlọ́nìkan ló bá dúró kìí ṣe pé ọ̀wà máa sọ fún wa pé ọlọ́nìkan ló bá tí ọgbára lé ọ máa sọ tó da jáde lẹ́nu ìwọ náà sì máa tó wà nínú kọ̀rọ̀ yàrá rẹ̀ ọmọ tó wà nínú ìgbàdí rẹ̀ ọmọ tó wà lápá rẹ̀ ọmọ tó wà lọ́wọ́ rẹ̀ ọmọ tó wà lẹ́sẹ̀ rẹ̀ sórí gbogbo nǹkan tó kọ́ rọra yìí ìwọ náà máa pé kì í sọlọ́hún nígbà tí ètí sọlọ́hún èṣù ló ti ọlọ́bẹ̀ má fi kankan sábẹ́ fílò mọ́ a máa tẹ̀síwájú pẹ̀lú yọ̀ǹda títí ọlọ́run bá wa ǹjẹ́ tíra dídì ìjọ lẹ́tọ̀ọ́ nílẹ̀ Islam ká máa bì tíra ká máa di ogun ká máa di tíra kí ni ìhà tẹ́sí ń kọ́ sí ẹni kọ̀ọ̀kan wa ọlọ́run yóò jẹ́ kí ìmánì wa kó jù báyìí lọ yóò wá fi ẹ̀mí wa balẹ̀ lérí ìgbàralẹ̀ ọlọ́run ọba Allah nìkan yóò ja gbogbo tó kù lẹ́yìn ọlọ́run yóò ja kó lẹ́mí wa kálíbà pàdé ọlọ́run dáadáa wasalaamu wa rahmatulah wa barakatu.